ولا عدوان الا على الظالمين والصلاه والسلام على اشرف المرسلين سيدنا محمد بن عبد الله وعلى اله وصحبه اجمعين adúpẹ́ fún ọlọ́run ọba allah ẹ̀yin ọlọ́run ọba allah agbétítóbi fún àti ọ̀pọ̀lọpọ̀ salatu fanabi wa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kó máa bá nabi kó máa ma lórí ẹ̀ kó máa bá àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo àwọn àlè umma ẹ̀ pátá títí di ọjọ́ alkiyama akíra wa káàbọ̀ sí ojúlé wa Sunna TV Yorùbá èyí tá a ti ń lékún lẹ́sìn èyí tá a ti ń sún nínú àgbọ́yé ẹ̀sìn ta ti ń gbọ́ ọ̀rọ̀ tọ́lọ́ ọba allah àti sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam ta ti ma báwo ló yẹ ká ṣèjọ́sìn wa báwo ló ṣe yẹ á kírun fọ́lọ́ ọba allah báwo ló ṣe yẹ á gbàwẹ̀ fọ́lọ́ allah báwo la ṣe ń zaka wa hajj wa ìgbéyàwó wa ìkọ̀rẹ́ nílẹ̀ gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn wa alámàrí wa níbi ẹ̀sìn àgbọ́yé ẹ̀ ibi tá a ti ń ṣàlàyé rẹ̀ fún wa níbi ìdánilẹ́kọ̀ọ́ wa tá a máa sí durusun fiqhiyya ìdánilẹ́kọ̀ọ́ nípa àgbọ́yé ẹ̀sìn akíra wa káàbọ̀ sórí ètò yìí kọ́lọ̀ ọba Allah kó jẹ́ wúlò fáwa tá a ń sọ àtẹ̀yìn tẹ́ ń gbọ́ ká tó wá tẹ̀síwájú níbi ìdánilẹ́kọ̀ọ́ wa ká kí àwọn tọ́lọ̀ ọba Allah tí ó lò ń sábà bí tá a fi ń ráǹfààní àti máa sọ̀rọ̀ ọlọ́run fún yín tẹ́ ẹ sì ń gbọ́ àtàwọn àtẹ̀yìn tá a fi ń lékún lẹ́sìn àtàwọn àtẹ̀yìn tá a fi ń lo òfin ọlọ́run àti súnà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam àwọn náà lọ ma àwọn ọmọ bàbá wa Seifu Àríkọ́ṣe bẹ̀rẹ̀ látòrí Alhaj Abdulrazak Seifu Àríkọ́ṣe akínyakígbìyànjú yín akin akin akitiyan yín kọ́lọ́ ọba Allah kó bá wa kún yín kó bá a ṣàlékún dáadáa yín ọjà àlùbáríkà tẹ́ ń ná pẹ̀lú ọlọ́ọba Allah yìí ànájèrè ni ẹ nínà ṣọ́ọ̀tì bíi idnillahi ta'ala ẹ̀san rẹ̀ ọlọ́ọba Allah ó ṣe fún yín láyé ń bí àti ní kọ́kọ́rọ́ sáré àti ní gbangba kíyàmà àwa kí ọmọ ìyá yín Alhaji Musa Seifu àríkọ̀ṣe ẹ̀kú àmójútó ẹ̀sìn ẹ̀kú ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́ọ̀bá ọlọ́ọ̀ onídùn yín ládà ẹ̀ ọlọ́ọ̀bá ọlọ́ọ̀ jẹ́ abáǹbi tó lérè ọlọ́ọ̀bá ọlọ́ọ̀ yóò olùṣọ́ wa yóò yí àwọn ọmọ fún wa bíi idnillahi ta'ala agbàgbé alhaji yakub seifu àríkọ́ṣe akígbìyànjú yín akí akitiyan yín ọlọ́ọ̀bá ọlọ́ọ̀ bá wa kí yóò bá wa kún yín yóò bá ṣàlékún dáadáa yín. gbogbo eléyìí tá ń ṣe yìí ọlọ́run níjà fi san gbèsè bí idnillahi ta'ala àwa kí mushrifu wa olóòtú wa fadilatu dr alhabib الشيخ الخبير المشرف البصير الدكتور عبد الرحيم شيتو ثاني àwọn olólótú àwọn ni wọ́n ń tó ọlọ́ọ̀bà Allah sì ni ó máa gba títò láákẹ́ ìtẹ́fí ń tó láákẹ́ iná ò ní dàrú àlékún ẹ̀sìn ọlọ́wọ́ba ọlọ́wọ́ba ṣe fún yín gbogbo yìí tẹ́wọ́ ń ṣe ọlọ́wọ́ tẹ́wọ́ gbà ní ìbáàdà bíi idnillahi ta'ala. àwa kí àwọn tẹkinísíà wa tí wọ́n ń yà wá tí wọ́n ń gbé wa sáfẹ́fẹ́ tí wọ́n ń tẹ̀ lọ síwájú lọ sẹ́yìn ọlọ́wọ́ba ọlọ́wọ́ba san yín lẹ́san oore o ẹ àdúró tí ẹ̀sìn ọlọ́wọ́ ní dùn yín ládàá ẹ̀ àtàwọn àtẹ̀yìn àbí ọlọ́wọ́ba Allah bá a ṣe ń wòra wa láyé ń bí tá ń gbọ́ra wa láyé ń bí ọlọ́wọ́ bá aláàjẹ́ a máa wúra wa ká máa gbọ́ra wa bẹ́ẹ̀ nínú ọgbà àlùjánnà allahumma amin. gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ wa yìí tí a ṣe gbẹ̀yìn nípa sọ̀láàtù lìjànáàzẹ́tì wa ahkamu lìjànáàz báwo la ṣe ń kírun sókú lára àwọn ìdájọ́ ẹ̀sìn wo ló so mọ́ ìsìnkú báwo la ṣe ń sìnkú níbàámu pẹ̀lú òfin ọlọ́run tá a ní ṣe ọlọ́run ọba Allah tá a fi ṣe ìtẹ̀lé pẹ̀lú súnà anábìwá Muhammad sallallahu alayhi wa a bá rí i pé ó rẹ òkú ẹni tó kú tó rẹ ó kó kú àwọn ìgbésẹ̀ wo la gbé bó bá kú tán báwo bó bá kú tán in tó kù ni pé ká palẹ̀ akọkọ ká bo láṣìírí ìbò àṣírí àkọ́kọ́ ó wá ní gastrolimeyit wíwẹ̀ òkú wíwẹ̀ òkú yìí ó làwa ń ṣàlàyé fúnra wa ìdájọ́ ẹ̀ ajé ó yé wa pé ni àwa ká pé báwo làá ṣe ń òkú. bá nwe wọ́n ń wẹ òkú yìí ipe okunrin ni o wẹ okunrin obinrin o si wẹ obinrin igbalaye ń pe ki oko ọkọ kó yawo e igbalaye ìgbàláàyè pe ki yawo na ko kó oko ọkọ igbalaye ìgbàláàyè pe atokunrin atobinrin le àtobìnrin lè wẹ ọmọ kékeré ti bàlágà ọmọ ti o ti pọmọdún meje a le we fun. ibi tá a wá mẹ́nu dé ó ní pé láàyè júùzù lil muslim rajulan kana aw imra'atan tagsilu káfíìr islam ò fàyè gbà wá ipe àwa mùsùlùmí àwa tá ń ṣẹ̀sìn káwa la fẹ́ wẹ̀ fún ku ẹni tó ṣẹ̀ sí kú ẹni tí ò ṣẹ̀sìn tó fi jáde láyé gbogbo yòówù ó ṣe nínú ẹ̀sìn orin ló kọ ló fi kọ ó kọrin kú ni kọrin yó ló jẹ́ ni ẹlẹ́bọ ni olóòṣà ni eléégún ni ìyówó ṣe nú ẹ̀sìn tó jáde láyé láìṣẹ̀sìn láyẹjú zolil muslim èèwọ̀ ni fún wa àwa mùsùlùmí ọkùnrin la jẹ́ ni obìnrin la jẹ́ ni ọkùnrin ló náà jẹ́ ni obìnrin ló jẹ́ ni èèwọ̀ ni fún wa tẹ̀sílùl káfíìr kálá awẹ̀ fún kẹfìrí èèwọ̀ ni kódà kó jẹ́ bàbá wa bàbá wa òun ló jẹ́ sábàbí ìwáyé wa bẹ́ẹ̀ ni ẹni tá à ń ṣe dáadáa sí nígbà tí ń bẹ láyé ni bó ṣe jẹ́ kẹfìrí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gbà tó ti bá kèfèrí kùn tí ó gbà sílámù tó fi jáde láyé a ní nǹkan papọ̀ má pẹ̀lú ẹ̀ a gbọ́dọ̀ wẹ̀ fún èèwọ̀ ni a gbọ́dọ̀ wẹ̀ fún bàbá mi ní báwo la ṣe wá ṣe ṣe bó ní bàbá mi ìsìláàmù ò gbà ó láyè kọ́ wẹ̀ fún torí pé kì í ṣe mùsùlùmí kò ṣe ìsìláàmù tó fi jáde láyé. kò ó pẹ̀lú fi ọlọ́ àti súnà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam kò ṣẹ̀sì kú ẹ̀sìn ló bá jáde láyé torí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ sìn a gbọ́dọ̀ wẹ̀ fún hamla janazate a gbọ́dọ̀ bá wọn gbókú ẹ o wọ́n ń lọ tẹ́ bàbá mi ni báwo ní nínú ẹbí kan la wà tí ò bá ti ṣẹ̀sìnkú tí ò bá ti ṣe ìsìláàmù tó fi jáde láyé ìsìnkú rẹ̀ ò kàwá o wala hamla janazatihi àní bá wọn gbé òkú rẹ̀ o ẹ bá wa gbé e. a bá ń tẹ̀lé òkú rẹ̀ à ń tẹ̀lé lọ kò kàwá o la yajuzu lil muslim. رجلا كان امرأة تغسيل الكافر ولا حمل جنازته ولا تكفيره agbọ́dọ̀ bá wọn gbókù ẹ̀ agbọ́dọ̀ la fẹ́ faṣọ sí lọ́rùn agbọ́dọ̀ la fẹ́ tẹ̀lé lọ́tẹ́ afẹ́ bá wọn gbẹ́ kòtò gbogbo yẹn ò kàn wá tí ò bá ti kú sínú Islam wala salatu alayhi wọ́n fẹ́ gbé lọ sí ibi ẹ̀sìn wọn wọn láwọn fẹ́ gbé lọ bì kan wọn fẹ́ gbé lọ sínú kọrin yóò wọn ìwọ ọmọ wọn lọ fẹ́ tẹ̀lé wọn lọ bẹ̀ kò kàn ó kò kàn ó ọ gbọ́dọ̀ bá wọn dá sí wala salatu alayhi ọ gbọ́dọ̀ kírun sí lára àbí nígbà tí ìyá rẹ̀ jẹ́ kèfèrí bàbá rẹ̀ ó kú sínú ẹ̀sìn gbogbo akitiyan rẹ̀ kó gba Islam kó gba Islam ó wá kú sínú ẹ̀sìn ọ gbọ́dọ̀ wá nígbà tí wọ́n ti ń fẹ́ ìsìláàmù fún un ìwọ fẹ́ sí gba ọ̀nà tí ìsìláàmù gbà fi ń sin mùsùlùmí èèwọ̀ ni kò sí gbàláyè fún ọ ọ gbọ́dọ̀ lọ nǹkan wẹ̀ fún ẹwà àwùjọ wa ẹ̀yin tẹ́ ń wẹ̀ fún kèfèrí ẹ̀yin tẹ́ ń bá wọn sin òkú kèfèrí ẹ̀rọ̀jọ́ wájú ọlọ́run bá Allah òkú kèfèrí bó ti wò ó jẹ́ in tó bá wò ó ní nínú owó ibi tó bá wò ó ní nínú ipò bágbára ṣe wò ó wà lọ́wọ́ ẹ̀ tó wà lọ́wọ́ àwọn ọmọ ẹ̀ tó bá ti kú sínú kèfèrí ẹ̀ tí ò gba Islam ẹ gbọ́dọ̀ bá wa dá sí i bàbá ni ẹ wá kírun sí i lára ẹni irọ́ kì í ṣe èèyàn yín ẹlẹ́ẹ̀márí ẹ̀ẹ̀márí o nígbà tí ò ti kú sínú Islam a máa rí àìsè kankan náà a gbọ́dọ̀ wẹ̀ a gbọ́dọ̀ bá wọn gbé òkú ẹ̀ a gbọ́dọ̀ láàfẹ́ sáré báwo la ṣe faṣọ sí lára kódà a gbọ́dọ̀ sọ pé àwọn ìmáàmù yẹn wá kírun sí lára ìwọ ìmáàmù tó mọ̀ pé kèfèrí lẹni tán ní ọwá kírun sí tọ́ ọ sì ń kírun sí lára nítorí owó tó ọ̀ràn tí ọjọ́ àti sùn ọ̀rọ̀jọ́ wájú ọlọ́run ọba Allah ẹni tó kú sínú ẹ̀sìn táwa ní ọwọ́ kírun sí lára nítorí owó torí ayé lọ́wọ́ fi bá ń tọ́ de lọ bá lọ́dọ̀ ọlọ́run ọba Allah lọ́wọ́ fi balikiyama rẹ̀ jẹ́ èèwọ̀ ni o walau kana qariban kódà ẹni tó kú lórí ẹ̀sìn yìí kó jẹ́ alásùnmọ́ rẹ̀ kó jẹ́ bàbá rẹ̀ kó jẹ́ ìyá rẹ̀ kó jẹ́ ọmọ rẹ kó jẹ́ rẹ kó ọkọ rẹ kó jẹ́ ìyàwó rẹ ìyówó ó jẹ́ tí o bá ti kú sínú Islam kò kàn wá o àfẹ́ bá wọn wẹ̀ àfẹ́ bá wọn gbókù ẹ̀ à lọ ṣe kíní kan fún níbi ẹ̀sìn wọn kò kàn wá kódà fún agboro gbọ́dọ̀ ṣàdúà fún o kì í ṣe ní àdúà tó bá ti kú sínú ẹ̀sìn agboro gbọ́dọ̀ ṣàdúà fún ọlọ́ọ̀bá Allah sona alquran al-Qur'an ẹ̀rí lórí ere ma kana lin-nabiyyi wal-ladhina amanu ma'ahu an yastaghfiru lil-mushrikin ma kana lin-nabiyyi wal-ladhina amanu an yastaghfiru lil-mushrikina walau min ba'di ma tabayyana lahum annahum ashabul jahim ma kana linnabi àfàyè gba nabi anabi wa muhammad bó ṣe tóbi tó bó ṣe jẹ́ òjíṣẹ́ wa àfàyè gbà kó wá lówó kírun sí ẹni tó kú sínú ẹ̀sìn lára kò sí gbàláyè bẹ́ẹ̀ walladhina amanu àtàwọn tó gbà fọlọ́hún àwa mùmíní tá wá lẹ́yìn ẹ̀ bá a ṣe fàyè gbà nábì là á ṣe fàyè gbà wá náà an yastaghfiru lil mushrikin ká máa wá tọrọ àdúà fún kèfèrí kó máa wọ́ foríjì kó máa sọ fún kèfèrí pọ́lọ́wọ́ foríjì o ọlọ́wọ́ bá wa tẹ sáfẹ́fẹ́ rẹ̀ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ pàṣíṣe rẹ̀ rẹ̀ wọ̀ èèwọ̀ ni kò tọ́ fún ànábì kò tọ́ fún mùmíní walau kanu uli kurba kódà kó jẹ́ bàbá rẹ ni kó jẹ́ ìyá rẹ ni kó jẹ́ alásùnmọ́ rẹ ni min ba'di ma tabayyana lahum annahum ashabil jahim lẹ́yìn ìgbà tán ti rí pé wọ́n kú sínú ẹ̀sìn ara rí dájú pé wọ́n àṣẹ̀sìn kú ẹ̀sìn náà ṣe náà fi kú ọ gbọ́dọ̀ wọ́n foríjì fún wa ọ gbọ́dọ̀ tọrọ àdúrà fún wa ṣùgbọ́n lè bá wọn kẹ́dùn ọ̀lẹ̀ báwọn èèyàn rẹ kẹ́dùn ẹ kú ọrẹ yẹn ṣe pẹ̀lẹ́ ẹ kú ọrẹ yẹn ṣe pẹ̀lẹ́ tí ẹ ò jù bẹ́ẹ̀ lọ ẹ kú ọrẹ yẹn o ẹ máa ṣe pẹ̀lẹ́ o ẹ máa kú ọrẹ yẹn o ẹ ṣe pẹ̀lẹ́ o ó bá tán ọlọ́run foríjì o ọlọ́run kẹ́ o ọlọ́run pàṣíṣe rẹ̀ rẹ̀ kò kàn ẹ́ ọlọ́run fàyè bẹ́ẹ̀ gbà ọ́ torí bẹ́ẹ̀ bó bá fi lè kú sínú ẹ̀sìn tí ò kún sínú ẹ̀sìn a gbọ́dọ̀ bá wọn wẹ̀ a gbọ́dọ̀ bá wọn gbóko ẹ̀ a gbọ́dọ̀ kírun sí lára a bá wọn fi faṣọ sí lọ́rùn a tẹ̀lé lọ́tẹ̀ a bá wọn sí kò kàn wá kódà a ṣàdúrà fún nínú òfin Islam wa yushtaratu an yakuna al-ma'u alladhi yugsalu bihi almayitu tahuran mubaha nínú májẹ̀mú omi tá a fẹ́ fi wẹ òkú mùsùlùmí tá a fẹ́ wẹ̀ mùsùlùmí tó kú tá a fẹ́ wẹ òkú ẹ̀ májẹ̀mú omi tá fi wẹ̀ òní kò jẹ́ ma'an tahura omi tó má omi tí ó ṣe omi ẹ̀gbin kì í ṣe pé wọ́n wá gbégbé kú gbélé ọ lọ́wọ́ wọ́n wá ní ó dá sómi tó fẹ́ fi wẹ̀ ìyá rẹ̀ wọ́n lọ gbé ọṣẹ kọ́ṣẹ kan lé ọ lọ́wọ́ àwọn ní bàbá ti fẹ́ wẹ̀ bàbá rẹ̀ àbọ̀ fẹ́ yẹ wẹ̀ ìyá rẹ̀ ọṣẹ yìí ni kó fi sínú omi wọ́n fẹ́ bayé rẹ̀ jẹ́nu eléyìí ò sínú ẹ̀sìn o àyẹ̀kúnà máa ń tọ̀húrà kó jẹ́ omi tó má mubaha lómi tí ìsìláàmù yọ̀ǹda fún wa ká lò kì í ṣe omi tá ti lọ rẹ̀ abomitan láwọn lọ ṣe nǹkan kan sínú ẹ̀ abomitan láwọn lọ ka kinní kan sínú ẹ̀ náà lómi yìí làwọn ó gbé wá fún ọ kọ́ ọ fi wá wẹ bàbá rẹ àbí kọ́ ọ fi wá wẹ ìyá rẹ ìgbàláyè bẹ́ẹ̀ ò sínú òfin Islam. an yakuna al-ma'u ma'an tahuran mubaha kójú omi tó má omi tá nígbàláyè pa lè lò nínú ẹ̀sìn wa an yughsala fi makanin mastur bàbá fẹ́ wẹ òkú àìwẹ òkú ń ta gbangba ibi tó pamọ́ la ti ń wẹ òkú òkú ẹni àṣírí tá a gbọ́dọ̀ bò láṣírí ni bọ́ ọ bá fẹ́ wẹ òkú bíi tẹ́ ẹ ti wẹ òkú yóò jẹ́ bíi tó pamọ́ kí wá ń ṣe bíi tí tí gbogbo yóò wá kóra yín lé tẹ́ ẹ wá pọ̀ níbi tẹ́ ẹ ti ń wẹ òkú rárá ẹni tí ń wẹ òkú àtẹni tó fẹ́ ràn lọ́wọ́ nìkan ni ó wà ń bẹ̀. wa an yughsala fi makanin mastur ibi tó pamọ́ la ti ń wẹ òkú mùsùlùmí. wala yanbaghi hudur man la alaqata bi taghsil al ẹni tá a ní lòmbi tá a ti fẹ́ wẹ òkú èédú ń bẹ̀. kò sí kò sí nítorí ẹ ṣe fún wa. kò fẹ́ bá a gbé nǹkan kò fẹ́ ràn wá lọ́wọ́ ipa fẹ́ yí òkú pé ẹ bá yí ẹ bá gbé sókè ẹ bá orí ẹ ẹgbẹ́sẹ̀ rẹ kò ń ṣe ìrànlọ́wọ́ kan ló fẹ́ ṣe fún wa kí ni ń ṣe bẹ́ẹ̀ kí ti wẹ òkú ọmọ òkú tí ò mọ òkú fi ilẹ̀ fáwọn mọ òkú wẹ wẹ kí ló wọn bẹ́ẹ̀ tó bá ti jẹ́ ẹni tán ni wẹ òkú síkà. Si ẹni tó o ṣe gbára lé adl ẹni déédé kì í ṣe yàn kéèyàn arifun bi akami gasl tó mọ báwo la ṣe ń wẹ òkú fọ̀rọ̀ lẹ̀ fún kí ló tún ṣe ń bẹ̀ ẹ wò yìí tí máa ń sábà ṣẹlẹ̀ láwùjọ wa ibi tán bá ti ń wẹ òkú àwọn èèyàn wa pé wọ́n wa pé lé òkú lórí kò sí ti ń ṣe ń bẹ̀ o ìbẹ̀lẹ̀ lomi ò ti máa rojọ́ ní tí òye ó sọ yóò tún máa sọ ń bẹ̀ ẹni tó fẹ́ wẹ òkú ẹ fílẹ̀ pẹ̀lú òkú àtúnfi àwọn ti ní nǹkan ṣe níbi wíwẹ òkú kú bẹ́ẹ̀ fílẹ̀ fáwọn tó mọ̀ òkú ẹ̀ àbùkátà ẹ̀ ìbéèrè tó yẹ ká máa bira wá ni pé báwo la ṣe wá ń wẹ òkú nínú òfin Islam a fẹ́ wẹ̀ fókù báwo la ṣe ń wẹ̀ fókù bá a ṣe ń wẹ̀ fókù ẹ̀kọ́ rẹ̀ nílànà tọ́lọ́hùn àti sunna anabi wa Muhammad sallallahu alayhi wa sallam hiya an yada'ahu ala sariri ghaslihi ká e sórí ibi tá a ti fẹ́ wẹ̀ àwọn àyè ibi tí wọ́n ti ní àgbọ́yé ẹ̀sìn wọ́n ṣe àwọn àyè ibi tá a ti ń wẹ òkú wọ́n ṣe àwọn àyè bẹ́ẹ̀ báwọn àyè bẹ́ẹ̀ bá ń bẹ láwùjọ wa ká gbókù wa lọ́bẹ̀ kó já sí pé àyè tí wọ́n ti ṣe kalẹ̀ láti wẹ òkú tí ó bá rọrùn wá ká gbé sórí ibi tán ti ń wẹ òkú tó bá já sí pé ibi tá a ti fẹ́ wẹ òkú kì í ṣe pé bóyá àyè kan orí bẹ́ẹ̀dì la fẹ́ ti wẹ̀ ni àbí lẹ́ẹ̀lẹ́ náà la ti fẹ́ wẹ̀ ká tẹ́ ẹ níkalẹ̀ àbí ká tẹ́ nǹkan sórí ibi tá a ti fẹ́ wẹ̀ kó má já sí pé ilẹ̀ láwọn agbélé àwọn agbé òkú ara rẹ̀ ó máa wá kan lẹ́ẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kọ́ ò á gbé lórí nǹkan kan tí ó bọ̀ àṣírí ẹ̀ táwọn agbé síbi tá a ti fẹ́ wẹ̀ súnmọ yústàrọ àwòrátà àyè e bọ́ òkú sí òhò bàbá fẹ́ wẹ òkú aṣọ ọ̀kan ló wà lọ́rùn ẹ̀ nígbà fi dé aṣọ tó wà lọ́rùn rẹ̀ a a fi nǹkan bò bó bá obìnrin ebi àti bí ya ẹ̀ á fi nǹkan bo àwọn ìhòhò ẹ̀ bó bá jọkùnrin ó ní abẹ́ abẹ́ iwájú àtẹ̀yìn á fi nǹkan bo àwa níbọ̀ sí òhò yóò sọ̀rọ̀ àwòrátà abòláṣírí thumma yujarradahu min siyabe abòláṣírí yẹn ká tó á bọ́ aṣọ tí ń bẹ lọ́rùn rẹ̀. kì í jẹ́ pa ti wá bọ́ sí òhò náà lẹ́yìn ẹ̀ la máa faṣọ bo bí ibi tí ò yá rí lára ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ẹ ti faṣọ bo ibi òhò ẹ̀ níbẹ̀ lẹ́ ti máa bọ́ aṣọ ẹ̀ lẹ́ti máa bọ́ṣọ ẹ̀ ni wọ́n máa ràn yín lọ́wọ́ ẹni tó bá wà pẹ̀lú ẹ̀ láti bọ́ṣọ ibi apá ẹ̀ ibi orí ẹ̀ wọ́n máa ràn ẹ́ lọ́wọ́ lórí ẹ̀. ويواريه عن العيون a máa sọ kúrò níbi àwọn ojú àwọn èèyàn ò ní máa rí fi hujratin yóò jẹ́ yàrá kan ló wà àbí inú sí níbi tí èèyàn tí tá a bọ́ àṣírí ẹ̀ àwa ní tú sí òhò a fi nǹkan bo ìhòhò rẹ̀ àwọn abọ́ aṣọ tí ń bẹ lọ́rùn rẹ̀ bó bá sì já sí pé kò sáṣọ lára ẹ̀ á faṣọ bo ìhòhò rẹ̀ níbi tá a bá gbé sí. thumma yarfa'ul ghasilu ra'sal mayyiti ila qurbi julusihi ẹni tó fẹ́ wẹ̀ fún ó wàá gbé súnmọ́ ibi tó wà orí ẹ̀ yóò súnmọ́ ibi tó wà ẹni tó fẹ́ ṣiṣẹ́ òun ga tó fẹ́ wẹ̀ fún yóò wàá súnmọ́ ibi tó wà. ثم يمرر يده على بطنه ويعصره yóò wá gbé ọwọ́ rẹ̀ síbi ikùn ẹ̀ yóò gbé ọwọ́ rẹ̀ síbi ikùn ẹni yóò wá fọwọ́ tẹ ikùn rẹ̀ yóò fọwọ́ tẹ ikùn rẹ̀ kí n tó kù nínú ẹ̀ nínú ẹ̀gbin kó lè jáde kó tó di pé yóò wá bẹ̀rẹ̀ sí máa wẹ̀ fún gbèsè àkọ́kọ́ nù lẹ́yìn ìgbà tó ti bo ìhòòhò ẹ̀ tó tú sí òhò tó wá bẹ̀rẹ̀ sí fẹ́ wẹ̀ fún ìgbésẹ̀ àkọ́kọ́ ni pé ikùn rẹ̀ yẹ̀mú ròyẹ́dẹ̀hùn alábọ́tìnìhì àfọwọ́ tẹ ikùn rẹ̀ ikùn òkú tó kú àfọwọ́ tẹ ikùn rẹ̀ thumma ya'siruhu àfọwọ́ fún àfọwọ́ tẹ títí bẹ́ẹ̀ nú ẹ̀gbin ó fi jáde. thumma yunadhifu al ẹni tí wẹ̀ fún wọn wàá tún àyè ẹ̀gbin rẹ̀ méjèèjì yá á wá tún ṣe yóò wá fọwájú ẹ̀gbin yóò fọ ẹ̀yìn ẹ̀ summa yunadhifu al-makhrajayn yóò wá tún àyè ẹ̀gbin rẹ̀ méjèèjì yóò tún yóò tún àyè ẹ̀gbin rẹ̀ àti wájú ẹ̀ àtẹ̀yìn rẹ̀ yóò tún eléyìí ni ìgbésẹ̀ àkọ́kọ́ lẹ́yìn ìgbà tá a ti bẹ̀rẹ̀ sí pé a fẹ́ bẹ̀rẹ̀ sí wẹ̀ ká tó bẹ̀rẹ̀ sí wẹ̀ á gbìyànjú àwa tá a fẹ́ wẹ̀ ká fọwọ́ tẹ ikùn rẹ̀ kí n tó kù nínú ẹ̀ nínú àwọn ìdọ̀tí ẹ̀gbin kó jáde yóò jáde gba ojú ara rẹ̀ wájú àbẹ́yìn á wá tún àyè méjèèjì yẹn ṣe tá a bá ti wá tún àyè méjèèjì yẹn ṣe ìgbà yẹn là á wá bẹ̀rẹ̀ sí ń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 afọwọ́tẹ inú ẹ̀ ẹni tí ń bẹ nínú rẹ̀ nú ẹ̀ gbé jáde summa yunaddiful makhrajayn àyè ẹ̀gbin méjèèjì wájú àtẹ̀yìn á túnbẹ̀ ṣe afọwọ́fọbẹ̀ á ti fi nǹkan sọ́wọ́ wa tá a fi máa ṣe owó yìí tá ń ṣe yìí wa dhalika bilafi khirqatin ala yadihi a ti fi nǹkan bí aṣọ àbí nǹkan tá a máa ń ti bọwọ́ a ti bọwọ́ kó tó di pé a bẹ̀rẹ̀ sí ń fọ àyè ẹ̀gbin iwájú àtẹ̀yìn thumma yanwi al-ghusl bó bá ti wá rí bẹ́ẹ̀ àníyàn ó wà wáyé àníyàn inú ọkàn ní ń gbé kì í ṣe ń tá ń sọ jáde àníyàn ó wà wáyé wa yusammi lẹ́yìn ìgbà yẹn làwọn ṣe bismillah a ṣe bismillah tá bá ti ṣe bismillah lẹ́yìn ìgbà tá a ti fọ àyè ẹ̀gbin wájú àtẹ̀yìn yẹn tán nǹkan tó kù tá a ṣe ni pé wọ̀yù àdíhùhù ka udú ìsọ̀lá àwa ṣàlùwàlá fún gẹ́lẹ́ bá a ṣe ń ṣàlùwàlá bá a ṣe ń ṣàlùwàlá pàǹkìrùn bẹ́ẹ̀ náà là á ṣàlùwàlá fòkú a ṣàlùwàlá fún un illa fil madmadati wal istinshaq àyàfi níbi yíyọ ẹnu nù àti ìfimú a rí i pé bàbá fẹ́ yọ ẹnu òkú nù òkú tó ti panu dé yóò nira fún wa kì í ṣe pé a máa wá tú ẹnu àbí a máa la ẹnu ẹ pẹ̀lú wàhálà bẹ́ẹ̀ kọ́ ibẹ̀ yẹn à á ṣe lódùn wọn bá a bá ṣe lè ṣe é ibi eyín ẹ̀ tó hàn síta náà là á fomi pa wọlistinshak a sì fomi pa oyin mú ẹ̀ wọ̀yẹ́kfil mashu alẹ́lifẹ́mi wọlé ànf bàbá tí a kan a fomi pa omi a fi pa ni ibi imú àti ibi ẹnu ẹ̀ bó bá ṣe rọ̀ wá lọ́rùn kì í ṣe pé a máa wá la òkú lẹ́nu ńtúláàsì bẹ́ẹ̀ kọ́ o. thumma yagsilu rasahu wa lihiyatahu bima'i sidr lẹ́yìn ẹ̀ làwọn bá a ṣe ń ṣe ń bi a rí i pé bàbá fẹ́ wẹ̀ jánábà a fọ àyè ẹ̀gbin wa wájú àtẹ̀yìn dáadáa a wà ṣàlù àlá bẹ́ẹ̀ náà lé òkú náà nígbà tó ti tẹ ikùn tí ẹ̀gbin náà jáde tán ó wá fọ àyè ẹ̀gbin méjèèjì náà dáadáa ó wá ṣàlùwàlá fún ṣùgbọ́n níbi ìfomisẹ́nu ìfimú yóò nira fún wa láti ṣe fókun ọkàn wa fomi pa ẹnu ẹ̀ àti ibi imú ẹnìkan ni. ثم يغسل رأسه ولحيته بماء سدر لن يلعو فوريه gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé bá ti ṣe yẹn tán bí ìwẹ̀ jánábà àwọn àfọ orí wa domi sórí summa yaghsilu ra'sahu wa lihiyatahu tó bá jẹ́ ni tó ní irùngbọ̀n tó pọ̀ abomi sórí ẹ̀ pẹ̀lú irùngbọ̀n ẹ̀ àyà irùngbọ̀n ẹ̀ àfọwọ́yà tómi ó débẹ̀ bima ìsidr pẹ̀lú omi tí ewé sídìr ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí omi tí a fi òórùn nǹkan òórùn tá a fi síbẹ̀ súnmà yagsilu almayamin súnmà almayasir bàbá tí wàá fọ orí ẹ̀ tán tá a jẹ́ kómi dé irun orí ẹ̀ gbogbo ìjàgbọ́n ẹ̀ gbogbo irun gbọ́n ẹ̀ tá a yà tómi débẹ̀ lẹ́yìn ẹ̀ làwọn abẹ́rẹ́ sí ń fọ ẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ almayamin ẹ̀gbẹ́ ọ̀tún ẹ̀ sumalmayasir bàbá fọyẹ́ta lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún apá ọ̀tún mẹ́gbẹ́ ọ̀tún má ẹsẹ̀ ọ̀tún láàtún wá wá síbi òsì náà ẹ̀gbẹ́ òsì apá òsì aṣọ náà summa yukammil ghasla bakil jism lẹ́yìn ìgbà tá a bá ti fọ ọ̀tún tá tá a báàkìlì jìsìn omi ò wá dé gbogbo ara wa yustahabu an an yulifa ala yadihi khirqatan hala tagsil nínú súnà anábì ni kó fi nǹkan sọ́wọ́ nígbà tí bá ń wẹ òkú yìí kó fi nǹkan sọ́wọ́ nu súnà anábì ni wal wajibu èyí tó jọ ọ̀rọ̀ àyàn nàmbà túláàsì gaslatun wahida oníkáwẹ̀ fókù bá a ṣe ṣàlàyé yìí lẹ́ẹ̀kan ẹ̀ka ṣoṣo ọ̀ranyàn ní nọ́mbà túláàsì ni ìdá hasọ̀lá bí hali nǹka bó bá jẹ́ ẹ̀kan ṣoṣo tá a wíhùn e. a rí i pé a wẹ̀ ó má ó má ó má kò sí dọ̀tí lára ẹ̀ ọ̀ranyàn ni ṣùgbọ́n tá a bá rí i pé a wẹ̀ lẹ́ẹ̀kan. ìdọ̀tí ò tí ì tán lára ẹ̀ a mẹ́ta a lè kódà a salasu ghasalat èyí tí fi ń ṣèbámu pẹ̀lú súnà anábíwá muhammad sallallahu alaihi wa sallam ni pé káwọ̀ ẹ̀ kó pẹ́ mẹ́ta àkíyèsí pàtàkì lélẹ́yìí jẹ́ ẹ̀kan táwọn wẹ̀ òkú gan àwẹ̀ bó ṣe yá àní máa ń pa báwo ṣe ń wẹ̀ òkú wíwẹ̀ ẹ̀kan yẹn gan kò má ṣe ambele ta pé súnà anábì wa sallallahu alayhi wa sallam ni pé wẹ́ ní kíní kejì kẹta kó pé mẹ́ta salatu eme káwẹ́ ó ní bámu pẹ̀lú súnà anábì wa muhammad sallallahu alayhi wa sallam wa in hasala al-inqa bó bá já sí pé pẹ̀lú mẹ́ta yẹn la fi wẹ̀ tí ó máa eléyìí ní fi ń ṣe bámu pẹ̀lú súnà anábì wa yustahabu an yuj'ala fil ghaslati al-akhirati káfúra nínú súnà ni pé ká fi káfúra sínú omi tá a fẹ́ fi wẹ òkú níbi wíwẹ̀ gbẹ̀yìn tó yẹ pé ẹ̀mẹ̀ta la fẹ́ wẹ̀ a lè má lo káfúrà àbí nǹkan olóòórùn níbi wíwẹ̀ kíní kejì ṣùgbọ́n tó bá di ìwẹ̀ kẹta yẹn ká fi káfúrà sí i eléyìí ní bámu pẹ̀lú súnà anábì muhammad sallallahu alayhi wa sallam thumma yunashshafu al lẹ́yìn àwa nù lára bàbá wẹ òkúta a lè nu lára a faṣọ nu lára kó tó di pé a máa wá faṣọ yí a wá faṣọ sí lára gẹ́gẹ́ bá a ṣe ń wẹ jánábà tẹ́ pé tá a bá wẹ jánábà tán a lè fi ìnura nura bẹ́ẹ̀ náà lòkúta a bá wẹ̀ a lè nu lára wọ̀nyí zíìlù ánìhù ما يشرع إزالته من الأظافر والشعور àwọn tí ò bá yẹ kó wà lára ẹ̀ wọ́n la lè yọ ń bẹ̀ òkú tó kú tó já sí pé èékánná ọwọ́ ẹ̀ wá gùn gbogbo ló wá àbóbìnrin tó já sí pé àwọn irun kan ló ṣe mọ́ orí tó sorun mọ́ ibi tó fi irun kún àbí yìí tó ṣe irun mọ́ orí tó lọ gbé irun kírun tó lọ gbé sórí yẹ́jìbù ìzálẹ́tọ̀ irú nǹkan báyìí àyọkù mẹ́ gbogbo irun irun kírun tí ń gbé kiri irun irun irun tí ò wúlò. tó wà lórí ẹ̀yẹn yẹ́jìbù ìzàlẹ́tọ̀ ayọ́kú wọ ayọ́kú mẹ́ wọ̀yùdọ́fọ̀r ṣáàrùl mara wọ̀yùsdẹ́lùmí wara ìhà obìnrin tó dirun a lè túrun orí ọmọ obìnrin tó tó dirun a lè túrun orí ẹ̀ táwa fi irun rẹ̀ lẹ̀ yusdal mi wara ìhà irun rẹ̀ ó wà á fi irun rẹ̀ lẹ̀ tí ó lọ sẹ́yìn ẹ̀. wa idha ta'adhara ṣùgbọ́n tá a bá rí i pé gbélé ó mú wàhálà wá fún wa tí ó máa fi ara ní òkú a lè fi lẹ̀ tàbá ti rí i pé yóò máa di pé a máa fara ní òkú la máa fà á bí ó ṣe yá fà á a lè filẹ̀. wa idha ta'azzara ghaslul mayyiti bá a bá láǹfààní ká fomi wẹ̀ fókù pẹ̀lú omi ká àrómi tá a lè lò fókù tó kú láti wẹ̀ fún aw kana bi qat'il jism àbí ikú tó kú gbogbo ara rẹ̀ ló ti gbogbo ẹ̀ ló ti ló ti gé bóyá àksidá ló ní ní gbogbo ẹsẹ̀ lọ lọ́tọ̀ ní gbogbo ẹ̀ lọ lọ́tọ̀ ni ó jẹ́ ìnira tá a bá ní ká fi omi ká fi wẹ̀ fún un. أو كان بقطع الجسم بحرك وبحرك ونحوه bóyá iná ló jó àbí ó ní àksidá kan ni tó já sí pé bàbá ní ká tún lomi wàhálà ni ó fún wa pẹ̀lú ẹ̀ fa innahu yuyammam biturab a lè ṣe tayammum fún a fi àlùwalẹ̀ eléèpẹ̀ a fi dípò pé a wẹ̀ fún wa yustahabu liman ghassala mayyitan an yaghtasila ba'da taghsilihi nínú súnà anábíwá muhammad sallallahu alayhi wa sallam ni pé bá a bá wẹ̀ fókù káwa náà wẹ̀wẹ̀ jánábà súnà ni kì í ṣọ̀ràn yẹn o súnà tó sì dá ni tura nabi ni man ghassala mayitan falyaghtasil wa man hamalahu falyatawadda ẹni tó bá wẹ̀ fókù nínú súnà tòun nínú ìlànà tòun ni pé falyaghtasil. kẹ́ni tó wẹ̀ fọ́kùn yẹn náà wẹ̀ gásùlù jànáàbà kó náà wẹ̀ jànáàbà wa man hamalahu ṣùgbọ́n tó bá bá wọn gbé òkú kò wẹ̀ fún ó bá wọn gbé ni falyatawadda nínú súnà nẹ́bì ni pé kó ṣàlùwàlá ṣùgbọn bá wọn bá wẹ̀ fọ́kù tí aṣọ tó fi wẹ̀ fọ́kù tí nǹkan kan ò ṣe ẹ̀gbin ò débẹ̀ tó fẹ́ kírun ọ lè ṣàlọ́ alákọ̀ kírun báṣọ rẹ ò bá ti dẹ́gbin kò sí irun rẹ ó lálàáfíà ṣùgbọ́n èyí tí fi ń ṣèbámu pẹ̀lú súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní pé yustahabu liman ghassala mayitan an yaghtasila ba'da taghsilihi ipe kó náà wẹ̀ jánábà lẹ́yìn ìgbà tó bá wẹ̀ fún òkú náà tán ẹni tó bá bá wọn gbé e kó náà ṣe alùalánu súnà nẹ́bì ni wọ́n bá bá gbókú tálùalá rẹ tọ́ ti ṣe tẹ́lẹ̀ tí ò já tí ò bàjẹ́ alùalá rẹ bẹ́ẹ̀ o ọ lè fi kírun sókù lára ọ lè fi kírun ọ̀ràn yẹn míì lópin ìgbà tálùalá rẹ tí ò bá bàjẹ́ ṣùgbọ́n yìí tí fi ń ṣe bámu pẹ̀lú súnà nẹ́bì ni pé kí wọn náà tún alùalá ṣe yẹn ìbéèrè tá máa bira wa ni pé man yatawalla al-ghusl ti ma báwo la ṣe ń wẹ̀ ipe a gbé òkú síbi tí a ti fẹ́ wẹ̀ a si ní sí a ní je káwọn èèyàn pọ̀ ń bẹ̀ àwa tá a tó fẹ́ ni ó wà pẹ̀lú wa ń a gbe ori a wa ti fe a gbogbo ohun tí bá ń bẹ nínú ẹ̀ nínú ẹ̀gbin yóò jáde gba ojú ara ẹ̀ méjèèjì a wá fọ ojú ara méjèèjì lẹ́yìn yẹn lẹ́yìn ìgbà tá a bá fọ ojú ara méjèèjì a dà sínú ẹ̀mí wa a wá ṣe bísímìlà a wá ṣàlùwàlá fókù yìí gẹ́gẹ́ bá a ṣe ń ṣàlùwàlá tá a bá ṣe jánábà tá a bá wẹ̀wẹ̀ jánábà àyàfi níbi ìfomisẹ́nu àti ìfimú nìkan a ní fagídí rọmi sí lẹ́nu a kàn ọwọ́ pa ibi ẹnu rẹ̀ àti mú ẹ̀ lẹ́yìn ẹ̀ làwọn afọ orí ẹ̀ àti ìjàgbá rẹ̀ abomi sí orí ẹ̀ bó bá jẹ́ obìnrin tó ní irun abomi sórí ẹ̀ tómi ó dé orí ẹ̀ lómi tó já sí pé a fi sídìr sí ngbà ta ta ta ta ta fẹ́ wẹ̀ àbí nǹkan olóòórùn mi àwa bẹ̀rẹ̀ sí ń wẹ̀ pẹ̀lú ẹ̀gbẹ́ ọ̀tún la kọ́kọ́ wẹ̀ lẹ́yìn yẹn la wà wẹ̀ ẹ̀gbẹ́ òsì lẹ́yìn yẹn la wà da omi sí gbogbo ara omi ò kárí gbogbo ara rẹ̀ so ẹni tí ń wẹ̀ fókun ó gbọ́dọ̀ ní nǹkan tí ó fi sọ́wọ́ gẹ́gẹ́ bí àkísà wíwẹ̀ fókù yìí a ní káwẹ̀ lọ ẹ̀ẹ̀kan ní ọ̀ranyàn tó bá jẹ́ sí pé awẹ̀ lẹ́ẹ̀kan yìí tó sì má ta rí àrídájú pé má káwẹ̀ lẹ́ẹ̀kan yẹn lọ́ranyàn ṣùgbọ́n súnà nẹ́bì ní káwẹ̀ lẹ́ẹ̀mẹ́ta bàbá wa wẹ̀ lẹ́ẹ̀kan tí ò má a tuntun wẹ̀ lẹ́lẹ́ẹ̀kejì lẹ́lẹ́ẹ̀kẹta bí èékánná bá ń bẹ lọ́wọ́ ẹ̀ lẹ́sẹ̀ rẹ̀ bó bá jó obìnrin tó lọ dìdìkudì sórí ayọ̀ gbogbo ohun tó pé sórí á orí ẹ̀ tí ò bá ti mú wàhálà dání fún wa bá jẹ́ òkú tó kú tá a lè fomi wẹ̀ á ṣe tayammum fún un nínú Muhammad sallallahu alaihi ni pé ọba wẹ̀ wọn náà ọba bá wọn náà súnà nẹ́bí ni kì í ṣọ́ra ẹ̀ èyí tó kù tá a tún mẹ́nu lé onímọ̀ni ẹ̀tàwọ́lá alghusl talẹ́ni tó fẹ́ wẹ̀ fókù al-afdal èyí tí fi ń lọ́lá jù an yẹ̀tàwọ́lá ghusl al-mayyiti man huwa a'rafu bi sunnati al-ghusl min as-siqati al ẹni tó máa ń pa ẹ̀ ní ajó wẹ̀ nínú àwọn tá a fẹ̀mí tán tá a nífọ̀kànbalẹ̀ pẹ̀lú wa tí déédéé ń bẹ lọ́wọ́ wa wala síyàmà idha kana min ahlihi wa aqaribihi bó bá jẹ́nu àwọn èèyàn òkú ní fi ń dáa jù èèyàn òkú tó mọ òkú ẹ̀ tá a sì nífọ̀kàn tán tí e ṣe pé omi tán fi wẹ òkú ní wá irun òkú ló fẹ́ gé èékánná òkú ló fẹ́ lò ta nífọkàntán òun ló fi ń dáa jù tó bá jẹ́ ẹni tó súnmọ́ kílẹ̀ rí lórí ẹ̀ lẹ́ànà lẹ́dínà tàwálà ògásìlà nàbíyì sallallahu alayhi wa sallam kánú min ahlihi ka aliyi radiyallahu anhu wa ghayrihi tó ráwọn tó wẹ̀ fún nàbí muhammad sallallahu alayhi wa sallam àwọn ará alẹ́ ànábì ló wẹ̀ fànábì aliyu bin abi talib wà nù àwọn tó wẹ̀ fànábì nínú àwọn ará alẹ́ ànábì wa muhammad sallallahu alaihi wa sallam sì ni wa awla nnaasi bi ghaslihi wasiyuhu alladhi awsa an yaghsila ẹni tó kú bá sọ àsọọ́lẹ̀ pé tó ń bá kú ó kó wẹ̀ fóun ó ká kọ́kọ́ jẹ́ ó wẹ̀ fókù olólọ́lá pé kó kọ́kọ́ wẹ̀ fókù. bàbá wa rí yun súnmọ́ abúhù òkú ni baba ní bàbá bàbá ẹlẹ́tọ́ sí i súnmọ́ jẹ́dùhù kò ní bàbá bàbá bàbá ní ń bẹ láyé òun náà lè wẹ̀ fún súnmọ́ la akọrọ̀bù fàlà akọrọ̀bù mi náà aṣọ ọbẹ̀ tì lẹ́yìn yẹn ló wá kan bá ṣe kì í ṣe pé èmi mo súnmọ́ èmi ni bàbá ẹ̀ èmi nìyá ẹ̀ èmi lẹ́gbẹ́ ẹ̀ èmi lọ́mọ ẹ̀ eléyìí kọ́ o bọ́ ọba ní máa ń pa ẹ̀ àwọn tó ní máa ń pa ẹ̀ là á pè síbẹ̀ o. wọ̀yẹ́jìbù àníyàtàwálà gọ́sìlà dẹ́kẹ́r àríyàn ọkùnrin ní wẹ ọkùnrin o wọ̀lẹ̀ òǹsà ànìsà obìnrin náà sì ní ó wẹ̀ fóbìnrin ẹgbẹ́ ẹ̀ wa yustafna min dhalika zawjan ṣùgbọ́n kọkùnrin wẹ̀ fọkùnrin kóbìnrin wẹ̀ fóbìnrin tó bá jọkọ tìyàwó kò sí láì fi ń bi kan wẹ̀ fúnra wa. fa innahu li kulli wahidin minhuma ghaslul akhar ọkọ lè wẹ̀ fúyàwó ẹ̀ ìyàwó náà sì lè wẹ̀ fọkọ rẹ̀ li hadisi Aisha radiyallahu anha. قالت لو كنت استقبلت من امري ما استدبرت ما غسل النبي صلى الله عليه وسلم غير النساء Aisha kọlọ́n kó bá a yọnu sí i ó ní bí anabi bá síwájú tóun law kuntu istakbaltu min amri mastadbartu tó bá lọ já sí pé anabi síwájú mi maghasala nabi yu ghayra nisa'i ghayru nisa'i ẹnìkan ò ní wẹ̀ anabi àfi ìyàwó rẹ̀ àwọn ìyàwó ẹ̀ ní wẹ̀ anabi eléyìí túmọ̀ sí pé ó ní àwọn lè wẹ̀ fún anabi anabi sì gbọ́ bẹ́ẹ̀ anabi ò sì ní kò sí ti ń jẹ́ anabi fúnra rẹ̀ ga nínú ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ kọ́ọ̀lẹ̀lẹ̀ àìṣà radiyallahu anha anábì fúnra ẹ̀ sọ fún àìṣà pé laomiti qabli lagasaltuki wakafantuki bọ́ ọ bá síwájú mi kú bó bá jẹ́ wọ́n lọ síwájú mi rẹ̀ ìyàwó mi èmi ní í wẹ̀ fún ọ ń sì faṣọ sí ọlọ́run eléyìí túmọ̀ sí pé ọkọ lè wẹ̀ fúnyàwó ẹ̀ bí ìyàwó bá síwájú ẹ̀ ìyàwó náà lè wẹ̀ fọ́kọ rẹ̀ bọ́kọ bá síwájú ẹ̀ ó sì rinlẹ̀ pé ìyàwó Abubakar Siddiq èyí tá a mọ̀ sí Asma bintu Umais òun ló wẹ̀ fún ọkọ rẹ̀ wagasalat Asma bintu Umais zawjaha Abubakar Siddiq Asma bintu Umais òun ló wẹ̀ fọ́kọ rẹ̀ tá a mọ̀ sí Abubakar Siddiq eléyìí túmọ̀ sí pé ọkọ lè wẹ̀ fúyàwó ẹ̀ ìyàwó náà sì lè wẹ̀ fọkọ ẹ̀ ṣùgbọ́n pínlẹ̀ ni pé kọkùnrin wẹ̀ fọkùnrin kóbìnrin náà wẹ̀ fóbìnrin wala yuksalu shahidul ma'araka ẹni tó kú sójú ogun àìwẹ̀ ẹni tó kú sójú ogun àìwẹ̀ lẹ́ànà nabiyya sallallahu alaihi amara bi qatla Uhud an yudfanu fi siyabihim walam yughsalu àwọn tó kú síbi ogun Uhud Ànábì ní kí wọ́n sin wọ́n pẹ̀lú aṣọ wọn wọ́n kúkú ṣẹ̀hídí ká sin wọ́n pẹ̀lú aṣọ wọn ká má wẹ̀ fún wọn Ànábì ní wọ́n ká má wẹ̀ fún wọn walam yusalla alayhi Ànábì ní ká má kírun sí wọn lára àwọn kúkú ṣẹ̀hídí bí wọ́n ṣe lọ bá Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nù. No láàyù káfán àyèfàṣọ sí wọn lọ́rùn aṣọ tí wọ́n wọ̀ tán fi kú náà ni bẹ́ẹ̀ náà la ṣe sí wọn wọ́n láàyù sọ́là àlẹ́ àní kírun sí wọn lára bẹ́ẹ̀lì yúd fanubi sí yàbẹ̀ á sí pẹ̀lú aṣọ wọn bẹ́ẹ̀ ẹgẹ́ bó ṣe rin lẹ́nu hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rọ máa tí wọ́n bí tọ́jọ́ bíbí ẹ̀ ò tí ì pé ọ̀làmọ̀sí sẹ́kùtù bọ́mọ yẹn bá ti pé oṣù mẹ́rin kó tó wálẹ̀ tó bá ti póṣù mẹ́rin kó tó wálẹ̀ àwẹ̀ fún a faṣọ sí lọ́rùn a kírun sí lára a sì sin bá a ṣe ń sin òkú mùsùlùmí ṣùgbọ́n tí ò bá tí ì pé bẹ́ẹ̀ a kàn bó láṣìírí ni a bó láṣìírí a lọ bó láṣìírí a lọ rìn mọ́lẹ̀ so eléyìí ni ìdájọ́ báwo la ṣe ń wẹ òkú nínú òfin Islam àti talẹni tí ń wẹ níbi ìdánilẹ́kọ̀ọ́ wa lọ́jọ́ iwájú àwa mẹ́nu lé báwo la ṣe ń faṣọ sí òkú lára àti báwo la ṣe ń ṣe báwo la ṣe ń kírun sókú lára àwọn orígun báwo la ṣe ń kírun sókú lára àsìkò wo la ń kírun sókú lára àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí á lórí ẹ̀ bí idnillahi ta'ala báwo la ṣe ń gbòkú lọ tẹ́ àwa tá ń tẹ̀ lókun wájú làwọn àdẹ́yìn ìdáhùn sáwọn ìbéèrè yìí yóò wà nínú ìdánilẹ́kọ̀ọ́ wa lọ́jọ́ iwájú kọ́lá ọba Allah kó jẹ́ ó wúlò fún wa àwa tá a sọ àtẹ̀yìn tẹ́ gbọ́ wa bá ṣe ń sọ yìí tá ń gbọ́ra wa láyé yìí abiola ọba Allah kó a máa gbọ́ra wa ká máa ríra wa bẹ́ẹ̀ nínú ọgbà àlùjánnà subhanakallahumma bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله أكبر الله أكبر